الله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 أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما رغب في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واشكروا لله سبحانه وتعالى واحمدوه على أن بلغكم صيام رمضان وكم من أناس قد ماتوا لم يبلغهم الله سبحانه وتعالى هذا الشهر المبارك وليس ذلك بسبب ذنوبهم ولا بخطاياهم وليس تبليغنا إياه بسبب إحساننا ولا عن استحقاق ولا جدارة ولكن بقدر الله سبحانه وتعالى ومنه وكرمه ولذلك يجب علينا أن نعترف بذلك وأن نحمد الله سبحانه وتعالى وأن نشكره على ذلك الخير الكبير اعلموا عباد الله أن صيام رمضان فرض على كل مسلم ومسلمة وقد بين الله سبحانه وتعالى لنا نتيجة صيام رمضان ألا وهو تقوى الله سبحانه وتعالى حيث قال يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون والله سبحانه وتعالى يريد أن ينتج الصيام لنا تقوى الله سبحانه وتعالى ونحن ونكون في أيام صيامنا آه، من الأتقياء نفعل ما أمرنا الله سبحانه وتعالى به ونجتنب عما نهانا الله عنه واعلموا عباد الله أن الناس الآن يشتغلون بأنواع العبادة من صيام وقيام وتلاوة القرآن وكل هذا من الأعمال محمودة ومطلوبة لكن عباد الله يجب علينا أن ننبه أنفسنا إلى ما ينقص أجرنا أجر القيام والصيام وأجر تلاوة القرآن وأجر إدعام المسكين المساكين وتفكيرهم وذلك لأن هناك أشياء ينقص من أجر الصائم قد لا يبطل صيامه ولكن ينقص من أجره ولذلك يجب علينا أن نحذر من تلك الخصلة ومن تلك الخصال عباد الله ورد عن النبي صلى الله عليه وسلم أنه قال من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه وهذا إن دل على شيء فإنما يدل على أن قول الزور والزور في أقوال العلماء يعني كل منكر كل ما أنكره الله سبحانه وتعالى من الأقوال والأفعال فهو من الزور ولذلك قال لنا النبي صلى الله عليه وسلم من لم يدع ذلك خلال صيامه أيام صيامه لرمضان فليس لله حاجة في أن يدع طعامه وشرابه عباد الله اجتنبوا الكذب في رمضان وفي غير رمضان لأن الذنوب في رمضان تكون يعني تكون أشد وتكون له أثر كبير في صيامنا بخلاف غير أيام رمضان ولذلك علينا أن نجتنب هذه الخصال الباطلة المذمومة والكذب عباد الله من الأخلاق السيئة وقد قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصالحين أمرنا الله سبحانه وتعالى أن نكون دائما مع الصالحين وألا نكون من الكاذبين وقد لعن الله سبحانه وتعالى الكاذبين كما بين النبي صلى الله عليه وسلم أن الكذب يهدي إلى الفجور والفجور يهدي إلى النار واعلموا عباد الله أن هناك خصال هناك أخلاق سيئة منتشرة بين بين الصائمين ومن ذلك الغيبة الغيبة والنميمة الغيبة والنميمة من نواقص أجل أجل الصيام وذلك لأن الله سبحانه وتعالى قد نهانا عن ذلك في القرآن قال تعالى ولا يغتب بعضكم بعضا وقد ورد عن النبي صلى الله عليه وسلم ما للغيبة والنميمة من الآثار السيئة على صاحبهما وقد ورد أن النبي صلى الله عليه وسلم أنه قال, أنه قال لا يدخل الجنة نمام ولذلك يجب علينا أن نجتنب هذه الأشياء وخاصة في شهر رمضان وكذلك من نواقص أجر الصيام النظر إلى الحرام النظر إلى الحرام كثير من الناس يتلون كتاب الله سبحانه وتعالى في نهار رمضان ويقومون ويصلون ويتصدقون ولكنهم لا يتركون النظر إلى الحرام وهذا ينقص من أجرهم وقد قال الله سبحانه وتعالى لا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ستسأل يوم القيامة أما استمعت به أما استمعت إليه بسمعك وأما نظرت إليه ببصرك وأما عقرت به آه، من في فؤادك من الأشياء واعلموا عباد الله أن الناس اليوم في نهارهم في نهارهم ينظرون يشاهدون الأقلام المتنوعة في نهار رمضان ينظرون إلى إلى النساء المتبرجات ويستمعون إلى الأغاني وكل هذا مما ينقص من أجر الصائم وذلك لأن المؤمن ليس له أن يصوم عن الطعام والشراب فقط بل لا بد له أن يصوم أن تصوم سمعه وأن يصوم بصره وأن تصوم جميع جواربه وبذلك يقول يحرز أجرا كبيرا يحرز أجر الصائم القائم عند الله وتعالى وكذلك عباد الله من الأشياء التي آه، تنقص من أجر الصيام آه، الشاتم الشاتم والسب وذلك لأن النبي صلى الله عليه وسلم قال الصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفض ولا يسخب وإذا سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم أو إني صائم في رواية أخرى واعلموا عباد الله أن لهذه الأشياء تعثيرا سيئة على صيامنا وإن لم ينقضوا صيامنا فإنه يعني ينقص من أجلنا adúgbẹ́ fún Allah subhanahu wa ta'ala atọrọ ìkí àtìkẹ fún annabi sallallahu alaihi wasallam alékún kí Allah subhanahu wa ta'ala kuma bá wọn tàbí annabi àdúgbà wọn tó wà lórí lára annabi sallallahu alaihi wasallam tó fi jíjọ gbídà kìyàmà ẹ̀yẹrù sí Allah subhanahu wa ta'ala ẹjẹ́ ká bẹ̀rù ọlọ́wọ́ bá lè kí ọlá nípa apá àbúsí ẹ ká bẹ̀rù ẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa ń pawá láti nínú al káwàá máa ní pé ìpáyà Allah subhanahu wa ta'ala yìí ọ̀ràn ìyàní fún gbogbo apátápátá àtọkùnrin àtobìnrin ẹ̀yà rúsí Allah subhanahu wa ta'ala al-Qur'an ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé ọlọ́ọ̀bà alẹ́kì ọláròyìn fún wa ipé ìbàjẹ́ ò lè kà níwájú bẹ́ẹ̀ ni ìbàjẹ́ ò lè bá látẹ̀yìn ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni kálọ̀ lè mọ̀ ipé ọ̀rọ̀ náà là máa gbé lókè gbogbo ọ̀rọ̀ káàsì lọ lè mọ̀ ipé ìlànà Nabi sallallahu alaihi wasallam òun náà ló lọ́lá jù nínú àwọn ìlànà tí a tí a bá ti tẹ̀lá ànábì sallallahu alaihi wasallam ibi tá ànábì bá wọ̀ náà lè yóò wọ̀ ẹ̀yẹ gbogbo àná ló ti dá lójú tí ànábì sallallahu alaihi wasallam kò ní wọná tó bá dijọ́ ọ̀gbídà kìyàmà ká máa jọ́sìn fún ọlọ́ọ̀bá àlékiọlá pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ àdádálẹ̀ tọ́lọ́ọ̀bá àlékiọlá ò pa wá láṣẹ rẹ̀ tánàbí sallallahu alaihi wasallam tánàbí òkè wá lọ síbẹ̀ àwọn àdádálẹ̀ ń pọ̀ káàkiri wọ́n láyín bẹ nínú àwẹ̀ náà sáà máa gbà gẹ́gẹ́ bá ìsọ fúnra wa síwájú pé ká máa dàníyà àwọn nǹkan tó jẹ́ pé ẹ máa ń tẹ́ èyàn ní gbaládá ń bẹ̀ ní èyàn ó tún jẹ́ bí pọ́lọ̀wọ̀n bá lè kí ọlọ́bì ọ pé ta ló rọ ta ló ní kò sí báyìí kájú lórí súnà Nabi sallallahu alaihi wasallam ẹ̀yà rútí Allah subhanahu wa ta'ala ẹ máa dúpẹ́ pọ́lọ̀wọ̀n bá lè kí ọlá lọ́pọ̀lọpọ̀ ẹ̀sìn máa rí orí ńláńlá tó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa látara pé ó ní kí oṣù Ramadan ó ní kó bá wa láyé látara pé ó ní kó sojú ẹ̀mí wa látara pé ọlọ́wọ̀n bá lè kí ọlá fún wa lálàáfíà tá a fi gbàádé bí tá a gbàádé lónìí eléyìí tó lọ́pẹ́ fún wa lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala mélòó mélòó àpọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti fi ilẹ̀ sásọ́bọ́rá mélòó mélòó àwọn èèyàn tí wọ́n ti kọjá Allah subhanahu wa ta'ala mélòó mélòó ẹlòmíì tó jẹ́ pé ọ̀kan inú àwọn tí inú mẹ́ta tá àgbà lọ́lọ́wọ́ ẹlòmí ò tí ẹgbà kankan bẹ̀ rárá tọ́lọ̀ ọba àlejọ́lá fi kọjá síwájú Allah subhanahu wa ta'ala ìtọ́lọ̀ ọba àlejọ́lá fi mú wọ̀nyí kéèdè nítorí pẹ́sẹ̀ wọ́n pọ̀ o kéèdè nítorí pé wọn ò súnmọ́ ọba àlejọ́lá kọ́dà yìí bẹ́ẹ̀nú àwọn tí wọ́n ti kọjá lọ síwájú káwíò tó dé tó jẹ́ pé ta bá wò ó báyá wọ́n lóore jùwá lọ níwájú ọlọ́ọ̀bà àlejọ́lá báyá wọ́n súnmọ́ ọlọ́ọ̀bà àlejọ́lá jùwá lọ pẹ̀lú dáadáa àwọn gbàtásíkò wọ́n tó ọlọ́ọ̀bà àlejọ́lá ní kí wọ́n máa lọ ẹ̀kọ̀ wá túnmọ̀ ìgbé àwátá wá ń bẹ ọlọ́ọ̀bà àlejọ́lá tẹ́kù kéèdè nítorí pàdá kéèdè pé nítorí oore wa

àti múra sí dáadáa nínú àwẹ̀ tàwà yìí tilawatul Qur'an kìyàmù Ramadan àwọn èèyàn fún àwọn èèyàn ló jẹ́ àwọn èèyàn ṣàánú àwọn èèyàn bẹ́ẹ̀ ni àwọn míì náà bẹ́ẹ̀ tí wọ́n tún àsùn kúyè in ṣe lọ́la in ṣe lọ́la ìmìnà obẹ̀ẹ́ ṣe tilawatul Qur'an kí ó ti bẹ̀rẹ̀ sí máa tẹ́kì advantage oṣù látà wà nínú èyí láti máa rí ọ̀pọ̀lọpọ̀ ládá gbà látọ̀dọ̀ ọlọ́ọ̀bà àríkíọlá ìdáàbí dúpẹ́ fún ọlọ́ọ̀bà àríkíọlá òun náà ní ká dúó bí tọ́lọ̀ọ̀bà àríkíọlá ní ká dúó nínú àwẹ̀ yìí ká jìnà sí gbogbo àwọn nǹkan tọ́lọ̀ọ̀bà àríkíọlá tó ní ká jìnà sí gbogbo náà lámà wípé àwọn tí máa ń ba àwẹ̀ jẹ́ òun náà ní nǹkan ti sàlàyé fúnra wa síwájú táwọn afọkànbalẹ̀ ipé ńgbà tí ìbá ti kó sínú àwọn nǹkan tí máa ń ba àwẹ̀ jẹ́ kò sí nǹkan kàmí ìmá àwọn nǹkan na náà túkù lẹ́yìn àwọn nǹkan mí bẹ tó jẹ́ pé ó lè kò ní bá àwẹ̀rẹ́ jẹ́ ẹ̀ àmọ́ yóò di ládá tó yẹ kó gbà nínú àwẹ̀ jù eléyìí o náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fúra sí eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ́ra fún nígbà èèyàn bá gbé apẹ̀rẹ̀ kalẹ̀ tí èèyàn wá ń pa omi tó pọ̀ sí tí ó rí pé èèyàn náà lè ti lú ibi tí jò dànù wa kan àbáwọn àṣẹ́sí kan àbáwọn ọ̀rọ̀ kan nínú àwọn nǹkan tó jẹ́ pé a máa dí ládáyàn kù nínú àwẹ̀ kọ́dà tí ò bá bá àwẹ̀yàn jẹ́ ogbà àwọn nǹkan tàà ń sọ yìí àwọn nǹkan tọ́lọ̀ ọba àlékẹ́ ọlá sọ wà lára kájìnà sí ni kíwájú káwẹ̀ ó tó dé àwẹ̀ ń bẹ o àwẹ̀ ò sí wọn ò sí lẹ́tọ̀ fún wa ká máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí àwẹ̀ ẹ̀ẹ́n òun náà ní wọ́n pípa kéyàn ó sọ̀rọ̀ tó yàtọ̀ sí nǹkan tí ń tẹ̀lẹ̀ gangan òun náà ní nírọ́ ó sàdéhùn fún ọ ní nǹkan báyìí tí wọ́n náà sì mọ̀ fún ààrẹ pé ní ṣe ni eléyìí náà nínú àwọn ló wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wá kó sínú ẹ̀ nínú àwẹ̀ ní ti ṣe ní ti ń ní ti ṣe ní wọ́n ń ṣe àwọn nǹkan míì tí ó àwọn ọlọ́ọ̀bá alikiola ó sọ fún wa nínú al-Qur'an ó ní gbogbo ẹ̀yin mùmínì òdodo ní ẹ páyà Allah subhanahu wa ta'ala ẹ bẹ̀rù rẹ̀ wa kunu ma'as sadiqin ẹ sì máa wà pẹ̀lú àwọn olódodo ọlọ́ọ̀bá alikiola ní ká máa wà pẹ̀lú àwọn olódodo ní gbogbo ìgbà àjẹ́gbé ìdàkejì rẹ̀ òun náà ni ká máa wà pẹ̀lú Ramadan ogoro àwọn nǹkan wọ̀nyí inú àwọn nǹkan tí máa dí ládá aláwẹ̀ kù anábi ah, sallallahu alaihi wasallam anábi sọ fún wa bí hadithi rẹ̀ anábi ní iyyakum wal kadhib anábi ní ẹ ṣọ́ra fún irọ́ pípa anábi ní ẹ ṣọ́ra fún irọ́ pípa nítorí pé irọ́ pípa jẹ́ ẹríhun a máa sọ yàn di kòkí tí ẹ bá ti ya kòkí ìyà kòkí a máa gbé èèyàn lọ sínú iná ni anábi sallallahu alaihi wasallam ó ní ẹlòmíì kò ní yé máa parọ́ yóò máa parọ́ kò wá níbẹ̀ sódòdó kankan lẹ́nu rẹ̀ máa tó bá fẹ́ sọ̀rọ̀ yóò tagẹ́tì irọ́ kọ́lá wá rí òdòdó lẹ̀ tí ó sọ tí ò ní kó nira bá irọ́ ti wà ní ẹ̀jẹ̀ rẹ̀ irọ́ náà ni ó pa anábì sallallahu ó ti gba ókọ tuntun ó ti gba alákọ́bù wọn wà pé ní kazab níwájú Allah subhanahu wa ta'ala so látara àdé lẹ́yìn irọ́ inú àwọn nǹkan tá a gbọ́dọ̀ jìnà sí ni inú àwọn nǹkan tí máa dí ládàá èèyàn kù ni nínú àwẹ̀ tó jẹ́ pé téèyàn ò bá jìnà sí téèyàn bá lèèyàn gbá àwẹ̀ ẹ̀mí ìgbà tó jẹ́ pé èèyàn kan máa máa èèyàn ti ra rẹ̀ ni ó ní ládàá kó ń gbá àwẹ̀ ó gbá àwẹ̀ à ní pé ẹni tí ò láwẹ̀ àmọ́ àwọn aládá tó yẹ kó rí àwọn àǹfàní tó yẹ káwẹ̀ ẹ̀ṣẹ́ fún àwọn àǹfàní yóò kóró ẹni bẹ́ẹ̀ rú látàrí pé kò fi gbogbo àwọn bàbá ìkalẹ̀ nínú àwọn nǹkan tó yẹ ká jìnà sí nínú àwẹ̀ Ramadan àtìgbàtàwẹ̀ Ramadan ò sí náà òun náà ni algibatu algiba àti algiba àti alìbòhùtán àti annamima ogbà àwọn nǹkan wọ̀nyí inú àwọn nǹkan tó yẹ ká jìnà ni kí ni wọ́n pè ní ríbà zikiruka akáka bí ma yẹ́kọ̀ọ́ òun náà ni kó sọ nípa ọmọ ìyá rẹ̀ nǹkan tó kórìíra nǹkan tí ò fẹ́ gbọ́ òun náà kí wọ́n máa sọ̀rọ̀ lẹ́yìn èèyàn ńgbà tí ò sí ń tó jẹ́ pé tó bá sọ nǹkan yẹn ńgbà tó ni nǹkan tí ó tí sọ ń parẹ̀ pé àrọ̀ àìsàn ìrẹ́ ànábì tó wá jẹ́ pé tí mo sọ nípa rẹ̀ ń bá ń bẹ lára rẹ̀ kọ́ ìmọ̀ ń parọ́ lóòótọ́ ẹ̀yìn mo wá sọ lẹ́yìn rẹ̀ pé ah, òkúrọ́ ni lágbájá ìmọ̀ mutí lóòótọ́ ìyẹn ń sọ lẹ́yìn rẹ̀ pé ọ̀mùtí ni lágbájá ìmọ̀ ń ṣe zìnà lóòótọ́ ìwá ń sọ lẹ́yìn rẹ̀ pé onízìnà ni lágbájá ẹwà ànábì pé tí gbogbo ẹbá ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ ń kọ́ ànábì nǹkan náà fi Eh, irú eléyìí ń tọ́pọ̀lọpọ̀ wa ẹ̀yẹ́ eh, tó jẹ́ pé ó kéré nínú ẹni tí máa ń làkó bẹ́ẹ̀ ká máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ní nǹkan tó jẹ́ pé tá a bá sọ lójú ẹ̀ nǹkan tí ò ní dùn mọ́ ni nǹkan tí ó kó ìlà rẹ̀ ni eléyìí náà nínú àwọn nǹkan tí máa dí ládàá láwẹ̀ kù ni ìgbà tó jẹ́ pé ó lágbára débi pé tó bá dijọ́ ògbédè alkiyama inú tí ẹni wọ́n dúó tíyàn tí ó gbẹ̀san rẹ̀ tó bá dijọ́ ògbédè alkiyama níbo ló ti wá gbẹ̀san rẹ̀ yóò gba ẹ̀san rẹ̀ nínú ládá inú tẹ́ dáadáa tó bá ṣe òun náà ni ó ti gbẹ̀san rẹ̀ kí ò bá wá rí inú tẹ́ dáadáa tó bá ṣe níbo ni ó ti gbẹ̀san rẹ̀ wọ́n mú nínú iṣẹ́ aburú rú ẹni bẹ́ẹ̀ wọ́n wá dá papọ̀ mọ́ iṣẹ́ wọ́n dá papọ̀ mọ́ oṣù wọn jẹ tí aburú ó fi wá pọ̀ tó látara di eléyìí ó yẹ ká sọ́ra fún nǹkan tí wọ́n pè ní àlìgíbà ẹwàrí àlìgíbà ẹ̀ òun ni nǹkan tó jẹ́ pé àwa ti kàákún láwùjọ wa bí ìgbà tó jẹ́ pé nǹkan tó nọ́mà ni ẹ̀yìn ọmọkéwú ń ṣe gíbà àfá rẹ̀ àfá ń ṣe gíbà ọmọkéwú ọmọdé ń ṣe gíbà ọ̀gá aládùúgbò ń gíbà ara wọn ìyá ń ṣe gíbà ọmọ ọmọ ń ṣe gíbà gbogbo eréṣìíríṣìí yìí ń tẹ̀lẹ̀ káàkiri bíbà tó ti jẹ́ pé kò sí ìkankan tó burú nínú ẹ̀sìn wa ẹ̀yìn Ànábì sallallahu alaihi wasallam wá ní tó bá fi lè sọ̀rọ̀ ẹlẹ́yìn yìí ti ń bẹ lára rẹ̀ ń pọ̀kọ́dí pítàpítàwù ti ṣe

ibi tó burú dé kéyàn máa sọ̀rọ̀ ara ẹni lẹ́yìn tí ìgbà téèyàn ṣe kíni bí ìgbà téèyàn jẹ ẹran ọmọ ìyá èèyàn kú gbété bí ìgbà jẹ lẹ́yìn ni tò látara di ilé ìkámà ìpè ká parọ́ mọ̀yàn ká máa wá tún sọ lẹ́yìn rẹ̀ ó sọ wájú rẹ̀ dépò pé ó dìfẹ́ndì ara rẹ̀ àbíkàtẹ̀ máa sọ tó kù díẹ̀ káàtó lára àyàn ká máa wá sọ lẹ́yìn rẹ̀ nígbà tí ò sí ń bẹ̀ nínú àwọn nǹkan tí máa dí ládá aláwẹ̀ kù ni wàkàdá alikandamí ma gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òfófó gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà lòbóbó kí ni wọ́n ń pè lé òbóbó lákìlù àkbáàrí bẹ́yìn náà lilfasad aw li ifsadi ma baynahum kẹ́yìn ó máa gbé làbáàrí káàkiri láàrin àwọn èèyàn láti lè bá àfi tẹ́kíní láti lè bá àfi dáwọlẹ̀ láàrin wọn láti lè bá àfi dágbọ́n mi sí omi òtó láàrin wọn láti pé kí nǹkan ó bá bàjẹ́ eléyìí lánàá ẹlòmí ń bẹ tó jẹ́ pé òun gẹ́gẹ́ fún rẹ̀ òun náà ni ó tún máa lépa ànàmímà káàkiri òun ni ó máa lépa rẹ̀ káàkiri òun ni ó máa wádìí lọ́dọ̀ àwọn èèyàn ìgbé lánàá táwọn ẹjẹ́ wájú kún mẹ́rin ta ló sọ̀rọ̀ ń pa mi kí ni wọ́n sọ nípa mi gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn nǹkan tí máa dí ládàá láwẹ̀ẹ́kù ni nínú àwọn nǹkan tó jẹ́ pé ẹni tí máa ń lé gbogbo àwọn nǹkan báyìí káàkiri àwọn nǹkan tí kìí jẹ́ kéyìí kéèkéè yàn onífọ̀kànbalẹ̀ nítorí pé ọfẹ́ ma ń gbọ́ láburú ọfẹ́ ma gbọ́ nípa táwọn yóò sọ́n pààrẹ àbọ́ olórin ni wà máa ahàdún saliman wọ́n ní kò sí ẹnìkan kò sí ẹnìkan tó làpò nínú ahìyàn kò sí ẹnìkan tó lè làpò nínú pé ká má sọ̀rọ̀ mi lẹ́yìn kò sí ẹni tó lè kò sí ẹni tó lè làkó nínú pé tánmà yọ sùn ti ètè sí mi ẹ kò sí ẹni náà nínú ẹ̀dá walau annahu dhaka an-nabiyyul mutahharu kọ́lá kó bá jẹ́ kóhùn gẹ́gẹ́ ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam fẹ́rẹ́ ẹ̀jẹ̀ sí alaihi wasallam ṣe tóhun ẹni bí wà ànábì ṣe dáa tóhun síbẹ̀síbẹ̀ ni tí wọ́n máa sọ alaihi wasallam lẹ́yìn kámẹ́dà mọ́ ara wa kó ma wá banújẹ́ nítorí pé wọ́n ń sọ̀rọ̀ rẹ lẹ́yìn ni wọ́n ràn ọ́ lẹ́rù ni wọ́n ń bọ́ fí pamọ́ ni tó jẹ́ pé tó bá díjọ́ gbídà kìyàmà yóò wà náà kàtí ó padà wúlò fún yà yóò wà náà kàtí ó padà sàǹfààní fún yà ẹni títí ń ṣe náà kó náà sọ́ra rẹ̀ ó má jẹ́ pé ń ṣiṣẹ́ bó níṣẹ́ láyé ẹ̀yìn òókàn wá díjọ́ gbídà kìyàmà ó padà wá bọ́ sí kólóbó látara kó sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn látara kó parọ́ máwọn èèyàn látara kó ṣe sùtáfà àwọn èèyàn ẹ̀yẹ̀rú tí Allah subhanahu wa ta'ala nínú àwọn nǹkan tí máa ń dí ládàá láwẹ̀ ikú òun náà ni asábò wa ṣẹ́tù òun náà n'ike ya máa búyàn òun náà ní a máa bú rẹ ní kí mùsùlùmí ó máa bú mùsùlùmí àbí kí wọ́n bú ọ kí wọ́n náà bú tí ẹ padà irú àwọn nǹkan wọ̀nyí inú àwọn nǹkan tí máa dí ni anábi ó bí a wà ní ó dà gẹ́gẹ́ bí ṣíìdì ní nǹkan tí ẹ̀mọ́ bí sí tọ́lọ̀ ọba àlẹ́kẹ́ fi dígà gáàná fún yàn anábi wá ní ẹ̀yẹn eh, bí àsìkò táwà yìí ọwọ́ wá ń gbáwẹ̀ wọ́n ìdàkáàrẹ̀ yọ́ sọ́ọ̀mí àhàdíkùn tí ó bá di àsìkò tẹ́nìkọ̀ọ̀kan yìí bá gbáwẹ̀ tẹ́nìkan wá ṣe gíní tẹ́nìkan wá bú áwọ́kọ̀ àrẹ́bìsọ̀láwà lọ́sọ́lá àwọn ọ̀rọ̀ sọkúsọ àwọn ọ̀rọ̀ tó níse pẹ̀lú òhò àwọn ọ̀rọ̀ tó síṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ránù má sọ jáde lẹ́nu má sì máa bú èébú nígbà bá gbáwẹ̀ má ma sọ tí ó já jáde lẹ́nu àbọ́wá lóun fẹ́ gbọ́ ọjà ó wá dìde ìjà sí ọ anábi sallallahu alaihi wasallam anábi ní falẹ̀ yakul anábi ní tí ó ma jáde lẹ́nu sí ẹni kó ma sọ fún pé inni sa'im èmi gbáwẹ̀ o inni murukun sa'im aláwẹ̀lẹ̀ mi mọ́jẹ́ nǹkan mi ò jáde lẹ́nu rẹ̀ jù báhùn lọ ẹwẹ̀ ẹ̀kọ́ tá anábi sallallahu alaihi wasallam kọ́ wa òun ti dúó ní dúó pé ó fẹ́ kí ládáwẹ̀ òun ó fẹ́ nítorí pé tó bá ti fi lè bá àjà nígbà tó fẹ́ bọ́ ọjà yìí a jẹ́ pé ẹ sọ̀rọ̀ ayé dédé a pé ẹ jọ wà bákan náà so eléyìí nínú àwọn nǹkan tí í máa ba àwẹ̀ jẹ́ ni nínú àwọn nǹkan tí máa dí ládàwẹ̀ kù ni bákan náà nínú àwọn nǹkan tí máa dí ládàwẹ̀ òun náà ila al-haram an ila al-haram ni ká máa wo nǹkan tọ́lọ̀ ọba àlékẹ́ ọlá tẹ́lẹ̀ wọ̀ fún wa wà ádámù gáàdìlì bá sọ̀rọ̀ ká máa máa rẹ ni ọlọ́ọ̀bá àríkẹ́ ọlápàá látẹ́ ẹn ó ní kúlìl mu'minina yaguduna min absarihim wa yahfazu furujahum ọlọ́ọ̀bá àríkẹ́ ọlátọ́ fún ànábì sallallahu alaihi wasallam pé kúlìl mu'minina yagudu min absarihim sọ fún àwọn mùmìní lọ́kùnrin sọ pé tí wọ́n máa rẹ ojú wọn lẹ̀ tí wọ́n sì máa ṣọ́ abẹ́ wọn

nítorí pé tẹ́yàn bá ti rẹ ojúlẹ̀ yóò rọrùn fún yàn láti ṣe kíní láti sọ abẹ́ rẹ̀ ojú ní ó kọ̀kọ́ rí ìrúkúrí ẹ̀yìn afáàkẹ́ ní nazaratun wabtisamatun wa kalamun wa salamun fa maw'idun wa liqa ó ní ibi tí aburú ti máa bẹ̀rẹ̀ ibi tí àdáwò ti máa bẹ̀rẹ̀ láàrin ọkùnrin àti obìnrin òun náà ni nazaratun ó kọ̀kọ́ ríra wọn ni wabtisamatun ó wà á lẹ́ni tíra wọn gbàtán bá rí tíra wọn wa ó kíra wọn ó sálámà tíra wọn wa ó wà bẹ̀rẹ̀ tí sọ̀rọ̀ fa maw'idun ó wà fúnra wọn ládéhùn w

wọ́n fi ẹ̀sẹ̀ ẹlẹ́ nítorí inú àwẹ̀ tààfẹ́ jẹ́ olùjọ́sìn fún Ramadan ní tí Ramadan là ń jọ́sìn fún tí Ramadan la ń bẹ̀rù ní àbí Allah subhanahu wa ta'ala ìwọ́kíwọ́ tó bá ní ilẹ̀ mi wípé áfíkí ní ilẹ̀ nákàrí òfin lọ tán ó fi ilẹ̀ òsì nígbà ládọ́dọ̀ Ọlọ́run ọba àlekíọlá Ọlọ́run ọba àlekíọlá òsì nígbà tútúbà rẹ̀ tí ẹ̀ bá fi lè túbá fún temporarily kò wá túbá pé mú túbá dìgbà báyìí ìní mú tí mọ́ta káfi parí àwẹ̀ ìní mú jìgá mọ́ta fi parí àwẹ̀ ìní tẹ́sì náà mọ́ta fi parí àwẹ̀ ìní tẹ́ jàmbá mọ́ta fi parí àwẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá ti fi gbèdéke sí ajẹ́gbé tútúbà rẹ̀ tútúbà tí ò lálàáfíà ni túbá tọ́lọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ ní tẹ́wọ́gbà ni bàbá fẹ́ túbá á túbá kò bí ẹ̀ṣẹ̀ yẹn yẹn ni á sì máa kábàámà á máa kábàámà inú àwọn nǹkan tí máa dí ládàá wa kù ní ládàá tẹlifíṣàn lé wọ́n máa wo fíìmù wọ́n máa wo fídíò kọ́dà níbi à ń wòrò yìí gan àwọn obìnrin tí ó ti yúlẹ̀ àwọn obìnrin tí ó ti gbáyàálẹ̀ àwọn obìnrin tí ó ti dájí arálẹ̀ gbogbo ẹ̀ pátápátá òun náà ló ń kálùkù máa fojú rẹ̀ rí ẹ̀rí bí ẹ̀sìn fojú wọn wo bí ẹ̀sìn fojú yàn wo wọn kó ẹ̀sẹ̀ kalẹ̀ fún ọ mọ́sí wọn kọ ẹ̀sẹ̀ kalẹ̀ fún ọ ìdíládà rẹ̀ kù níbi àwẹ̀ nù anábi sallallahu alaihi wasallam anábi nípa inna nadratul ula laka wasani wa laysat laka al-ukhra àbí wọ̀sáni àlèyí anábi sallallahu alaihi wasallam ó ní tó bá ti wó obìnrin àbí tó wọ́n tí ó yẹ kó wò lálákọ́kọ́ wíwò alákọ́kọ́ tó wò ń òun náà ni wọ́n ń pè ní wíwò àìmọ̀tẹ́lẹ̀ ẹ̀yẹn ànábì ní yíwọn ọlọ́run bá lẹ́kẹ́ ọlá mú ọ ò ní díyà lórí ẹ̀ kò tẹ́sẹ̀ lórí ẹ̀ ẹ wọ̀ lẹ́yìn tàti láti àlẹ́kọ́kọ́rọ̀ ìmí tó bá tún wá wò lẹ́yìn gbáhùn ẹ̀yẹn wo tí ọ̀pọ̀lọpọ̀ ojú ara wọn wò lásìkò tá wà yìí nítorí káwé mọ́ bá gbọ́ ẹlòmíì àwọn oníranù àwọn eléré àwọn náà ti máa múra tí wọ́n pòdúsì eré tí a sì gbogbo àti ramadani ó bẹ̀rẹ̀ tó jẹ́ pé eré òun àwọn yóò mọ̀ fi ṣe kíni òun wọ̀n fi gbogbo ọ̀sán wọn fọ́dẹ̀ lóbi ò falẹ̀ rẹ̀ náà lò kò ní ráyìí ṣe kìyàmù lẹ́yìn bí ṣe kìyàmù lẹ́yìn náà ibi tó wọlé dé ní ó wà lọ́kàn rẹ̀ pé ní sáà ṣe tí ṣe tán bí ṣe tìláwàtùl Qur'an yóò mọ̀ fi tí ẹgbẹ́ kan ما تسمعونه وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب الحمد لله رب العالمين ولي المتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خير الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم إلى يوم الدين ويا عباد الله اعلموا أن هناك خصالا تنقص أجر الصائم أو أجر الصوم وقد ذكرنا لكم بعد هذه الخصال السيئة واعلموا أن من ذلك الاستماع إلى الحرام الاستماع إلى الأغاني لأن الأغاني حرام في شريعة الله سبحانه وتعالى قال الله تعالى ومن الناس من يشتري لهو الحديث ليذل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقد ورد في تفسير هذه الآية أن عبد الله بن مسعود رضي الله عنه قال وحلف على أن هذه الآية نزلت في الغناء وأن الغناء حرام وقال السلف الصالح بأن الغناء قرآن الشيطان لأن الله سبحانه وتعالى رقبك إلى رقب تلاوة القرآن إليك ووضع لك أجرا كبيرا في تلاوة القرآن وشيطان في جنب جانب آخر وضع قرآنه ألا وهو الغناء إذا, إذا, إذا سمعت إليه أو تلوت الغناء الذي هو قرآن الشيطان يكون لك ضد ما يكون لك عند قراءة القرآن ولذلك يجب علينا آه، أن نجتنب الاستماع إلى الأغاني لأن ذلك أيضا يعني ينقص آه، أجر الصوم واعلموا عباد الله أن الكسب الحرام مما ينقص أجر الصيام والناس في الأسواق يطففون وقد, آه، وقد لعن الله سبحانه وتعالى وأضاف الويل إلى الذين يطففون حيث قال الله سبحانه وتعالى ويل للمطففين الذين إذا افتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون واعلموا عباد الله أن الكسب الحرام مما يحرم آه، مما يسبب آه، عدم مما يسبب عدم إجابة الدعاء كما ذكر ذلك النبي صلى الله عليه وسلم في حديثه عن رجل آه، الذي طال سفره أشعث أكبر آه، ويمد يديه إلى السماء ويقول يا رب يا رب وقال النبي صلى الله عليه وسلم عنا يستجاب له متعبه حرام مشربه حرام ملبسه حرام وغذي بالحرام فعنا يستجاب له ولذلك يجب علينا أن نجتنب عن أكل الحرام وشرب الحرام وكذلك مما ينقص أجر الصوم آه، المن والأذى إذا أنفقت أو أحسنت إلى الفقراء والمساكين فلا تبطل أجرك بالمن والأذى لا تبطلوا صدقاتكم بالمن والأذى الذي ينفق ما رئاء الناس كل هذه الأشياء وغيرها من الخصلة الخبيثة آه، الرذيلة يجب علينا أن نجتنبها في شهر رمضان وكذلك بعد رمضان أرجو الله سبحانه وتعالى àtọ̀rọ̀ ìjáàdìgẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam àríkùn kí Allah subhanahu wa ta'ala kuma bá wọn tàbí ànábì àti gbogbo ẹ̀tọ́ wà lórí ìlànà ànábì tó fi díjọ́ gbídà kìyàmá ẹ̀yọ́ sí Allah subhanahu wa ta'ala ẹ̀yà lámàdájú wípé àwẹ̀ wa bá bá gbà bó ti ẹka gbà bá dìde lóru bó ti ẹka dìde lóru táà ti tìláwà tó gbà bó ti ẹka tẹ́ kálọ̀ lè máa pàwọn nǹkan kan bẹ tó jẹ́ pé yóò máa jò ládá ikú kò ní jẹ́ ká ní ládá tí ó pé pérépéré nínú àwẹ̀ Ramadan òun náà nírú àwọn nǹkan tàbí tí síwájú múra wá níbi ìkútùbà alákọ̀ọ́kọ́ bákan náà nínú àwọn nǹkan tí ma dí ládáyànkù òun náà ni alistimahu ilal haram òun náà ni kéyàn máa fi etí ara ẹni gbọ́ nǹkan tó bá jẹ́ haram kéyàn máa fi etí ara ẹni gbọ́ nǹkan tó jẹ́ haram ni kò ní islam ẹ̀ẹ́kọ́lá ìjọ́ tó islam ó tún burú ju àwọn orin míì tí wọ́n fi ti sí islam lọ nítorí pé ìfi ìfisàfíti nǹkan kan sára islam tí ò sínú nǹkan tí ò sínú Islam ó ní àwọn aburú tó pọ̀ èyàn ń kí ni èyàn gbéra rẹ̀ sípò pé èyàn ń fi òfin sínú Islam láti ṣe pé nǹkan yẹn wà nínú Islam èyàn gbéra rẹ̀ sípò pé oníbẹ̀ẹ́ ní Islam anábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ fún wa ajẹ́pà anábì fi nǹkan pamọ́ fún wa nù tó ní bá fi lè jẹ́ Islam tánàbì sallallahu alaihi fún wa látara àdí eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbàtàn jẹ ó lè mi gbọ́ pàṣọ èmi ègbó bèzèrè o èmi ègbó wà tí Islam lèmi máa ń gbọ́ èmi a máa ń gbáyé lóyún èmi ń kan àwọn ìrìsìrìsì eh, gbogbo àwọn nǹkan báyìí aburú náà ní gbogbo ẹ kí ẹ̀wọ̀n fẹ́ ti ààrẹ ní gbọ́ aburú ni torí pé ọlọ́wọ́ bá àríkẹ́lá ó sọ fún wa ó ní a sọ ìtí wa ó ní inna sama walbasara walfuada kullu ulaika kana anhu mas'ula ó ní àtẹ́tí rẹ àtójú rẹ àtọ́ka rẹ ẹni gbogbo ẹ̀ pátápátá ọlọ́wọ́ bá àríkẹ́lá bèèrè lọ́wọ́ rẹ tó bá díjọ́ gbídà kìyàmà ipé kìlò fi ni kéèyàn máa fowó ààrẹ ní ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì time yóò ní káwé wọn bá gbóhun ẹ̀ òun gbàwẹ̀ tó ń tí ó máa dí ládàá rẹ̀ kù ọlọ́ọ̀bá alékiọlá ó sọ fún wa nínú ó ní wa mina an-nasi man yashtari lahwa al-hadith ń bẹnu àwọn èèyàn tó jẹ́ pé owó iyebíye owó ara wọn òun náà wọ́n lọ fi máa ra àwọn nǹkan eré ẹ̀ àwọn nǹkan tí ò láǹfààní àwọn nǹkan tí ò wúlò nínú lìdílà an sabilillahi bighairi ilm àwọn nǹkan tí wọ́n rà yìí àwọn nǹkan tí máa o ni fura ikẹ́ nǹkan yìí nǹkan tí ó sọ lójú ọ̀nà ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ni àwọn tí ń kọ́ ní tí wọ́n mú gbó nìsìn gbogbo àwọn ọmọdé máa ń gbó ní onísìn wọ́n fẹ́ máa kọ́sẹ̀ wọn ẹ̀yìn àwọn náà máa mú gbó wọ́n máa kọ́sẹ̀ wọn níbi irun síse wọ́n máa kọ́sẹ̀ wọn níbi aṣọ wíwọ̀ wọ́n máa kọ́sẹ̀ wọn níbi ọ̀rọ̀ sísọ kọ́dẹ̀ lóbi ó tún sọ́ra látara gíní látara pé ó súnmọ̀ nǹkan tọ́lọ̀ ọba àríkẹ́ọlá ní kó mọ̀ súnmọ́ ọlọ́ ọba àríkẹ́ọlá wá sọ fún anú al-Qur'an ó ní ulaika lahum azabun muhin ó láwọn tó máa ń tẹrú eléyìí ìyà tí ma ń yẹ pẹ́rẹ ní òun náà lọ́nà ọba àríkẹ́ olóbi jẹ wọ́n tó bá díjọ́ gbídà kìyàmá afáwọn Abdullahi ibn Mas'ud radiyallahu anhu wọ́n ní áyà yìí ó sì fún ó sọ ládájí bẹ̀m̀bẹ̀ fún wa nígbàtá bá ń gbọ́ alùkùránì àbígbàtá bá ń kà ṣètọ́nì náà wá dúró sí apá òsì ó náà wá ṣe tí ń jẹ́ kùránì tí ẹ̀ tó jẹ́ pé ó fẹ́ káwọn ẹni máa ń tẹ̀lé kí wọ́n Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ bá ń gbọ́ orin tó ní máa lá alùkùránì ó máa nílá nígbà tí alkùránì ọ̀rọ̀ ọlọ́run bá àríkẹ́ ọlá nǹkan tó mọ́ ni orin ẹ̀gbin nǹkan tó dọ̀tí ni wọ́n ò lè papọ̀ sínú ọkàkàǹkan náà kò ní sáfàní fún yà ẹ̀hùn àlúbà táwọn àwọn afáàsálà wọ́n ní alkùránì wọ́n ní orin kíkọ tẹ́ ríhun wọ́n ní kùránì ṣeìtọ́n wọ́n ní kùránì èṣù ni ẹ̀yìn kùránì ti ni ẹ̀yìn wọ́n ní wọ̀rúkẹ́yàtú àzínà wọ́n ní àdúà zínà ni ìbẹ̀rẹ̀ zínà òun a mụọ mú ọkàn dógún gẹ́gẹ́ bí irin tí máa dógún ẹni tí ẹ̀bá wá ń jìnà sí irú báyìí ó tún ṣe ó tún kápá sí Ramadan má débẹ̀ má lẹ́yìn Ramadan ó rọrùn gan kò sí ma fi séyàn ẹni tí gbọ́ ara mi ẹ̀yá irọ́ ní jẹ́bẹ̀ tó bá ti ẹ̀yìn tí lè ń sáwọ́sáwà ní fún ọ ní àbíkò ma gbọ́ alkùnrán ẹ̀yìn kí ọkàn rí ó máa tútù kọkàn rí ó máa balẹ̀ ẹ̀yìn kò sì wà nínú àwọn tọ́lọ̀ ọba àdékọ́lá yóò sàn lẹ́sàn látara pé so ká máa gbọ́ ìgbọ́kúgbọ́ ẹ̀yìn ká máa gbọ́ orin irú eléyìí inú àwọn nǹkan tí máa sí kíní inú àwọn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà haram ká máa kó jọ láti bí haram káàmà kówó jọ lọ́nà tí ó má ẹ́n káàmà owó tí ó má o ló fi ń jẹ sàárì owó tí ó má o náà ló fi ń sínú owó tí ó má o náà ló fi gbà lámàrí rẹ̀ eléyìí inú àwọn nǹkan tí ma dí ládá aláwẹ̀ kú ní anábi sallallahu alaihi wasallam anábi ìròyìn arákùnrin kan níbi hadithi re anábi ni ash'asa agbar anábi ní arákùnrin yìí ẹni tí ó ti ìrìn àjò rẹ̀ kù gan ibi títí sí ìrìn àjò ó jìnà gan irun rẹ̀ ti kéku irun rẹ̀ ti takókó èkú ti bò ó wá náwó sókè ìwọ̀n sọ pé ya rob ya Rabb ìwọ̀n bí ọlọ́wọ̀n bá àlekíọlá kọndíṣà tó wà yẹ kọndíṣà tọ́lọ́wọ́ bá lè ọlá bí ma ń gbàdúwà yẹn ni tó bá nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé àwọn àdúwà kan bẹ tọ́lọ́wọ́ bá lè kí ọlọ́gbà ẹ̀yìn ọlọ́wọ́ bá lè ni inú ẹni dùn áwìlì musafir àdúwà ẹni tí ń tẹ́ tó wà lórí ìrìn àjò eléyìí wá ń tẹ́ ìrìn àjò ó wá tẹ̀tìrì tí ń tẹ́lọ tí bẹ̀lọ́un màtàmù haram ní tí ń jẹ ìwọ ní o níbi haram ní tí ń rówẹ́ ìwọ tó ń ta dẹ́dẹ́ tó ń ta náírà bẹ̀ tó ẹgbẹ́ náà ló ti ń rówó tó ti jẹ ìwọ tó ń ṣe dìná tó ẹgbẹ́ náà ló ti rówó tó ti jẹ ìwọ tó ń gbowó ẹ̀yìn tó ń gba haram ní tí ń haram ni wọ́n haram ní tí ń haram ni wọ́n mọ̀lbásù haram kọ́dà àgọ́ tó wọ̀ lọ́rùn tí ẹ̀bí ń wo bí haram ni wọ́gúsù yabil haram àrámù náà ló gbé rówó tí wa ń àrámù ló jẹ́ tó fi dàgbàsókè tó fi rí bó ṣe rí un ẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam ni anna yustajabu bóò ni Allah subhanahu wa ta'ala ti gẹ́gbàdú àrò ẹni bẹ́ ẹ̀díkàwà náà fúnra wa àwọn ọlọ́jà ti ń bẹ lọ́jà Ramadana bá dé ó taburú Ramadana bá a ọjà ní nǹkan tí ó wọ́n wọ́n fowó kún di pẹ́rẹ́gi tí ó di pẹ́rẹ́gi ń di yóò di ń di nígbà tó bá n ta fáwọn ti wọ́n mọ̀ ti tí ó kún tí ó tún fọwọ́ kọ́ tí pọ̀ dáadáa ti bá mukazibin ẹgbẹ́ kó máa bá gbogbo àwọn tí máa dí òsùn wọn kù alladhina idha iktalu ala an-nasi yastawfun àwọn nǹkan tó jẹ́ pé nígbà tí wọ́n bá fẹ́ kún àlọ́dọ̀ àwọn èèyàn tó mọ̀ fẹ́ lọ rà lọ́dọ̀ àwọn èèyàn wọ́n rà tí ó o tí ò ní dí wa idha kaluhum aw wazanuhum yukhsirun nígbà tó bá ti wá ní pé àwọn ò wà wọn fáwọn ẹlòmíì nígbà táwọn bá wá tàà fún yà wọ́n wà máa ṣe jàmbá ń bẹ̀ wọ́n ma wá dí ikú ọlọ́wọ́ bá lẹ́kẹ́ ọlá ní ala yazunnu ulaika annahum mab'uthun táwọn yíwọ̀n òrùpá wọn fún òun mọ̀pọ̀lọ́wọ́ bá lẹ́kẹ́ olóògbé àwọn ìdílé wọn mọ̀ páwọn ó ṣe ìtìrò gbogbo táwọn bá gbé ayé ṣe tí gbogbo àwọn aburú yìí tí gbogbo àwọn táwọn tí ọlọ́wọ́ bá lè ló bèèrè lọ́wọ́ àwọn ni bákan náà nínú àwọn nǹkan tí máa dí ládá láwẹ̀ kù òun náà ni almanu wal adha òun náà ni kéyò máa ṣèrègún ni kéyò máa ṣèrègún ni kéyò máa kò fíyàn máa fi ẹ̀ẹ́dá sàánú ọwá ń sèrè fún lórí ẹ̀ ìmọ̀fún tó fi jẹ sàárí o ìmọ̀fún lóúnjẹ tó fi sínú fọ́lá láàrín àmìkì dọ́sìn kàmúníkà lọ lè gbé fún fọ́lá láìsí àpò kí ní kàmúníkà lọ gbé fún ọlọ́ọ̀bà àlekíọlá onílá tó ti lù sọ́dà fáwọ́tí fún bìlìmánì wọ̀lẹ̀ àzà ẹ má bà sàárà tẹ́ ẹ ṣe dáadáa tẹ́ ẹ ti ṣe ẹ má bà jẹ́ pẹ̀lú règún kẹmọ tèrègún lórí ẹ̀ ẹ má bà jẹ́ wọ̀lẹ̀ àzà ẹ má bà jẹ́ pẹ̀lú ìṣesùta ẹlòmí ó fún yẹn kan ẹni wọ́n gbà lóòtọ́ ẹ̀yìn gbà ọ̀fẹ́ sáànú rẹ̀ ọya wá gba ilé yìí wá mọ́wó tí ó fi láti ó yẹpẹrẹ rẹ̀ ní ó yẹpẹrẹ rẹ̀ ní àbúwá mẹ́tẹ̀ tàrí ẹ̀ ti pé ya gbé yóò gbé lóòtọ́ nítorí pé kíni nítorí pé kò rọ́nà míì àmọ́ gbé e pẹ̀lú ìbànújẹ́ ni ẹ̀yìn ọlọ́ọ̀bà àlejọ́lá ni ẹmọ́ bà sàárà tẹ́ẹ̀ bá ń ṣe dáadáa tẹ́ẹ̀ bá ń ṣe tẹ́ ń sáànú àwọn èèyàn ẹmọ́ bà

ìwọ́n tó wọ́n jáde lọ bá rìn lọ títí ó tún mọ́ ka Kùránì lé títí ó tún fa Kùránì lọ́wọ́ nítorí kíni ẹ̀yìn kí ló ní tó lè kàá nínú ilé kí ló lè ò lè kàá níbi tí ò ti ní gbé tí ṣe ìtàní òkì ní láyé wọlé sínú gbèsè ayé rẹ̀ ẹlòmí ò ti máa sọ́ká kí ní sin pé á ah, bọ́dá mo ti fẹ́ parí ẹlẹ́ẹ̀kejì báyìí ẹlẹ́ẹ̀kẹ́ lólẹ̀ yìí dé mo ti fẹ́ parí ẹlẹ́ẹ̀kẹta báyìí gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn tí kárí mi máa wọ̀ ni kárí mi a máa wọ́ kárí mi a máa wọ́ kìyàmù lẹ́yìn bó ti lóore tó lọ́dọ̀ ọlọ́wọ́ àríkẹ́ọlá tánàbí ní tẹ́yàn bá sí aláwẹ̀ lẹ́nu tó fún lóúnjẹ tí ó fi sínú ànábì ní dèdè ládá tí ó gbà wọn ìwọ́n ló tún wá gbarú ládà òun kò sí ní ládà rẹ̀ kù bíládà ẹ ti wá tóun ẹ̀yìn kò tó wá máa ṣe kárí mi pẹ̀lú ẹ̀ ní pé ẹmà tó lọ́kọ̀ọ̀kan ẹkọ́kàlùkùn yóò wá gbá ni àti gbogbo àwọn lérí tìrìsì tó jẹ́ pé àwọn yóò fi máa rí gáà ah, ah, ẹni yìí èyàn dáadáa ni ẹni yìí èyàn ńlá ni gbogbo àwọn nǹkan báyìí nǹkan tó yẹ ká jìnà sí ni nínú àwẹ̀ tá a bá wá jìnà sí inú àwẹ̀ tá a wà yìí àsìkò tá a ti ń tẹ́ ní ẹ̀mí ara wa ni tá a bá jẹ́ gbogbo àwọn nǹkan báyẹn tó bá ti mọ́ wa lá pé a jìnà sí àwọn tó yẹ ká mọ́tẹ́ tó bá mọ́ wa lá tá a bá ń ṣe ni ó mọ̀ túmọ̀ fún wa wa ajẹ́pẹ́ tọ́lọ̀ ọba àríkẹ́ọ́lá tó torí ẹ̀ tí àwẹ̀ lọ́nà yẹ fún wa tó jẹ́pẹ́ òun náà ní páyà Allah subhanahu wa ta'ala ajẹ́pẹ́ nǹkan náà kó tẹ̀lẹ̀ sí ara wa abi Allah subhanahu wa iṣẹ́ dáadáa nírọ̀rùn kó láti gbàtà bá parí Ramadan ta bí Allah subhanahu wa ta'ala kò mọ́ta àgbéwà jìnà tí ó gba àwọn aburú ìtò hàn ní àbí tó pamá ìtẹ́ àwọn fẹnu sọ ní àbí tẹ́ àwọn fojú wò àbí tẹ́ àwọn fọkàn ọrọ̀ àbí tẹ́ àwọn fara tẹ́ ọlọ́ọ̀bà àríkọlá kó gbíwà jìnà tí gbogbo ẹ̀ Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم